tẹ bá wo irun orí mi yìí dáadáa èmi gan bí mo ṣe wà yìí natural hair gan lèmi gan grow ló wà lórí mi so nísìnyí tẹ bá nísìnyí àwọn natural hair nísìnyí ni àwọn èèyàn sábà ṣe especially tó bá ti wá gùn tó bá ti gùn dáadáa wọ́n máa lè park ẹ̀ sí oríṣiríṣi style tẹ bá wo torí mi dáadáa àwọn tó ní natural hair wọ́n park irun wọn wọ́n park ẹ̀ bẹ́ẹ̀ dáadáa wọ́n park ẹ̀ bẹ́ẹ̀ dáadáa tó yẹ pé lóríṣiríṣi style ni wọ́n máa fi ń park àwọn tó dẹ̀ jẹ́ pé irun wọn tó tí kò ti gùn débi nǹkan máa lè páàkì ẹbí irú ti ọ̀rọ̀ tèmi báyìí ó ní bọ́lẹ̀ máa ń twist ẹ̀ tó yẹ pé ó máa fine tó máa lo àwọn treatment fún natural hair tó máa fi bá wọn ṣe so ìyàtọ̀ ó wà ń bẹ̀ láàrin perm hair àti natural, natural hair. hair yàtọ̀ tó wà nbẹ̀ ó pọ̀ gan-an ó pọ̀ gan-an. ó pọ̀ gan-an àmọ́ nǹkan tèmi sọ ni pé wọ́n máa ń sọ pé nǹkan natural hair extension mo máa ń gbọ́ dáadáa dó mi ò ṣe é rí kí ni ìyàtọ̀ natural hair extension àti natural hair gangan pókè o natural hair mi lélẹ́yìí ẹ bá mi style ẹ̀ àti pókè o irun mi ògùn tó nǹkan tó ṣe é ṣe oríṣiríṣi àrà ẹ bá mi hmm. fẹ̀ extension sí. ẹ ní àwọn a ní àwọn natural hair kinky bob a máa ń lò fún àwọn tó ní natural hair. okay. so a máa fi bá nísẹ̀ni tí ìrìn ògùn tó bẹ́ẹ̀ yẹn sìn ó a máa ní láti fi extension sí and it has to look natural ó gbúdọ̀ tẹ́bá rí ẹ máa rò ní pé àṣé ah, irun ẹni yìí ló gùn báyìí lọ fi style irun yìí bọ̀ wọ́n ti fi extension sí so extension yìí ó máa ń yàtọ̀ ó máa ń look natural bí àwọn kíkí bulk àwọn nǹkan kan bẹ́ẹ̀ so wọ́n máa fi la máa fi ń ṣe so ó máa fi ó máa kò ní so ẹni yẹn tí irun ẹ bá kéré ẹ ní fi mọ̀ ni pé bóyá ẹni yìí o irun ẹ kéré o so a máa lo extension yẹn a máa fi bẹ́ẹ̀ ni yẹn style irun yẹn ok tó dẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn ìlúmọ̀ọ́ká máa ń style lọ sí gẹ́gẹ́ bí celebrity stylist mo tún fẹ́ gbé ìdánwò kékeré kan fún yín <laughs> iṣẹ́ wa lé ẹ̀yìn àtìdánwò ìṣà ó yànà. <laughs> ẹ bá mi dárúkọ obìnrin méjì hmm. tó máa gbé tó wà natural hair. tó wà natural hair ọmọ ní oboli. tẹ́ bá kọ́ dárúkọ ah, irun wọn ogun ah, gan natural hair ogun gan ogun gan èmi gan máa ń trip gan ni máa ń trip gan fún mi. ẹ ṣe rí pé ètò onípò jẹ́ṣẹ́ wọn gangan sí wọn tẹ̀rù lẹ́ẹ̀mejì kí á lọ sáré dárúkọ tí màá ṣe pé ìdánwò yẹn mo ti lọ sọ pé méjì márùn-ún ni bá sọ ah. <laughs> nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lóde òní ló jẹ́ pé natural hair wọn báyìí sí à wọ́n á tún máa ya selfie ni wọ́n máa fi sórí Instagram tí màá natural hair kìíní mm. kan kìíní kan ó tiẹ̀ máa ń rẹwà lọ́pọ̀lọpọ̀ náà ó rẹwà gan-an yàtọ̀ sí àwọn méjì yẹn náà um, dakore náà wà on natural hair. okay yes yes. látọjọ́ tó ti pẹ́ náà làwọn náà dẹ̀ ti ń ṣe tó dẹ̀ jẹ́ pé ó rẹwà gan lórí wọn lọ́pọ̀lọpọ̀ tẹ́ bá pàdé wọn lórí red carpet event wow. Hmm. in fact ọṣẹ òníwùn yìí fi sí irin mọ́ <laughs> nítorí pé irú style báyìí ọmọlé òbó lèyẹn tẹ̀ máa ń sábà ń ṣe irú style báyìí pẹ̀lú irun wọn nìkan. gbọ̀ngàn tó máa ń rú mi lójú ni pé ṣé irun wọn fù tó yẹn ni àbò oníbọ̀ ṣe máa ń ṣe tó máa ń jẹ́ kí natural hair fù ju normal lọ. Mm, ó ní number one ó ní àwọn treatment okay. natural hair ní àwọn treatment tọ̀rọ̀ tiẹ̀ fún then natural hair dẹ̀ ni kò ní ìdí nǹkan bóyá ẹ̀ ń fi nǹkan hot tàbí heat bíi pé bí ẹ fẹ́ máa fi hand dryer o àbí straightener o ẹ fẹ́ máa fi ṣe o kò ní ẹ̀ àtọ̀ tẹ tẹ bá fẹ́ get good kinní fun, natural hair Okay. kí tẹ bá fẹ́ gun, gùn dáadáa kí tẹ bá dẹ̀ fẹ́ kí ẹ mọ̀ kó natural hair oníbóyè máa ń coil yàtọ̀ so kò nídìí pé ẹ̀ ń fi heat anything bíi iron sí natural hair then àwọn style yẹn tó máa ń bá wọn ṣe yẹn nísìnyí tẹ bá wo ọmọ ní ògbó ní irun irun wọn gùn gan gan irun yẹn gùn gan so wọn máa ń style ẹ ní ẹni búba irun wọn tẹ bá dẹ̀ wo k-tension náà tẹ bá wo k-tension náà irun wọn náà ó gùn ṣùgbọ́n nísìnyí tá a bá fẹ́ nísìnyí tọrọ orí ìtọrọ tèmi nísìnyí mo yẹ style ẹ̀ nísìnyí tó look natural bí natural hair yìí nísìnyí mo fi extension mo fi si, mo fi si torí irun mi ò gùn kò tí gùn báyìí so mo fi extension mo fi support ẹ̀ mo fi get style yẹn bẹ́ẹ̀ yẹn so ẹlòmíì tí irun ọba gùn bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń fi extension si. natural hair extension máa ń fi si. so kó ba lè look natural. natural. Mm. Okay ó ti yé mi báyìí ẹ̀yin ará lèun lẹ̀ ń gbọ́ yẹn pé ọ̀pọ̀lọpọ̀ gbàtẹ́pà tí ẹ máa máa wò pé à ṣé ìrìn ẹni ló wá pọ̀ tó yẹn lóòótọ́ ni o ọ̀pọ̀lọpọ̀ ìgbà wà tó jẹ́ pé irun celebrity yẹn bó ṣe gùn nìyẹn ìgbà míì náà dẹ̀ tó jẹ́ pé òkè celebrity tó jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ natural hair tiẹ̀ lánàá ni ara fẹ̀ extension so at the end of the day tó bá pàdé lórí red carpet ó máa dàbẹ̀ ń pé ìkọ̀kan náà náà ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ló jẹ́ pé àwọn tó máa ń ṣe dread natural dreadlocks yẹn náà tí òun tí ì ṣe pé bóyá wọ́n lo weave on àwọn tó máa ń lock irun wọn gangan nígbà míì permanent dread hmm. ìgbà míì náà wà tó jẹ́ pé wọ́n máa fi extension sínú ẹ̀ hmm. ṣé mo parọ́ tó dẹ̀ jẹ́ pé ó máa look very natural tí wọ́n bá wá ń grow tó bá ti wá grow dé length tí wọ́n fẹ́ wọ́n wá yọ extension yẹn pátápátá kúrò ní ẹ̀ ó máa dàbẹ̀ pé ah, ọjọ́ olùṣèbẹ̀rẹ̀ dreadlock bẹ́ẹ̀ pé dreadlock ti wá gùn tó yìí ó ní àwọn ọgbọ́n kọ̀ọ̀kan náà tí wọ́n ń dá sí àti lọ́kùnrin àti lóbìnrin dẹ̀ ló ń dá ọgbọ́n tá à ń wí torí àwọn ọkùnrin míì náà wà tẹ́pọ́n máa ń fi extension yẹn sínú dreadlocks wọn àmọ́ tẹ mm. bá ti lọ gbé sọ́dọ̀ àwọn tó máa bá yín ṣe dáadáa kò sẹ́ni máa mọ̀ pé extension tó kọ̀ máa dàbẹ́ pé irun yín tètè gùn ni mhm. so jẹ́ ká wá sọ̀rọ̀ ń pa irun àwọn ọkùnrin lórí red carpet nítorí pé àwọn obìnrin là ń sọ̀rọ̀ látẹ̀kọ́ ń pa ẹ̀ ẹ má jẹ́ ká gbàgbé pé àwọn ọkùnrin náà wà ń bẹ̀ wọ́n dẹ̀ máa ń ṣe irun tó special náà lọ sí orí red carpet ṣé ẹ ní ìmọ̀ kọ̀ọ̀kan ń pa ìyẹn. ẹ fún tàwọn ọkùnrin àwọn ọkùnrin sì tẹ́ bá wo um, guy yìí uti yeah. uti iwanchukwu yeah. so òun tiẹ̀ ẹni pé ó ní dread lórí yes. so ẹlòmíì wà tó yẹ pé bí tọ́sibọ́ye jẹ́ ìlú mọ̀ọ́ká bẹ́ẹ̀ yẹn wọ́n ní àmì ìdánimọ̀ wọn bíi fún irun so nísìnyí uti nsìn òun ti ní ìyẹn permanent nsìn ni pé bí mo ṣe fẹ́ káwọn èèyàn ṣe mọ̀ mí rè nǹkan tí mo fẹ́ kọ́ dá mi mọ̀ mọ́ leléyìí o so òun ti ní style titi ẹ̀ lọ́tọ̀ bẹ́ẹ̀ yẹn so bọ̀ àwọn ọkùnrin most of gbogbo wọn wọn kì í really fẹ́ bí nǹkan bí style bẹ́ẹ̀ yẹn so ni mí ilẹ̀ ṣe máa rí wọn tó fi máa wà ní on low cut ó wá depend lórí ọkùnrin yẹn gangan fúnra rẹ̀ nǹkan tó bá fẹ́ fúnra ẹ̀ bóyá fẹ́ kí òun ṣe rí bóyá fẹ́ kí eh, àwọn èèyàn ṣe nǹkan tó fẹ́ káwọn èèyàn mọ̀ òun mọ́ so nǹkan ẹlòmíì ẹ máa ní pé ó kàn máa tíǹtì irun ó kàn lè tíǹtì ẹ̀gbẹ́ kan ó lè fi white sí i lórí ẹlòmíì lè fi góòdù sí so ó depend àwọn ọkùnrin bẹ́ẹ̀ yẹn oge wọn òun fi bẹ́ẹ̀ pọ̀ tó bẹ́ẹ̀ yẹn kò lágbára lọ títí bẹ́ẹ̀ yẹn yàtọ̀ sí ti obìnrin. nǹkan tí mo fọmọ pé àwọn ọkùnrin máa ń sábà sáré ṣe tẹ bá pè wọn kó yá o ẹ wá lọ sí vẹ́ǹtì báyìí kíá wọn sọ pé àwọn fẹ́ lọ friction bọ́ọ̀n ti ẹ̀gbẹ́ wọn wọn làwọn fẹ́ friction friction yẹn ni kò fẹ́ ṣèpì irun wọn dáadáa tó bá dẹ̀ ti friction bẹ́ẹ̀ yẹn báyìí ṣe ló máa ń dàbí ẹ̀kọ́ ṣẹ̀ṣẹ̀ gẹrun wọ́n á friction wọ́n á dẹ̀ shave bẹ́ẹ̀ tí o fẹ́ shave á friction irùngbọ̀n ẹ̀ náà dábàá lójú ẹ̀ máa sáré dán mọ́ránmọ́rán tó dẹ̀ máa ń lẹ́wà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà ló ní oríṣiríṣi hairstyles bí àwa obìnrin náà ṣe rí àmọ́ ìyẹn ara lé kí a tó dénú ẹ̀ dáadáa ká tó yànnà náà lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹ jẹ́ ká